káàbọ̀ mọ́ wọlé bọ̀ a ti ń retí rẹ̀ <laughs> ẹ wo arákùnrin yìí hmm, oríṣiríṣi ló ń lọ ń lu nàìjíríà àwọn ìbéèrè kan ni mò ń fi bá ṣe àwàdà ìgbà tó wá dẹkùrítà kan ongo mọ tó lè sọ mọ́ mo ní ètò ààbò lórílẹ̀‐èdè ó ṣe wá mẹ́ẹ̀ báyìí níbi tí àwọn agbésùmọ̀mí tó tún ti ń ṣe sójà ṣùbásìbo báṣubàṣu gbogbo ẹ̀ wá di sọ atayanyan kò wá yé èèyàn mọ́ mo ní kí ni torí sọ sí hmm, bẹ́ẹ̀ ló ń mirí légbélégbé bẹ́ẹ̀ ló ń wò lọ́tún ló ń wò sósì ní mirí ní rí mi rí hmm, ṣùgbọ́n èmi wá rí di ọkàn ẹ̀ pé ah, ó dọwọ́ ọlọ́run nítorí mo ti ń sọ fún mi bẹ́ẹ̀ ló ń fìkà sẹ́ni pé ah <coughs> orílẹ̀-èdè tó lọ́ba tó níjòyè tó láàrẹ tó ní gómìnà tó láwọn ọba tó láwọn èèyàn lóríṣiríṣi kí wá ló dé tírú eléyìí ń ṣẹlẹ̀ hmm, ibẹ̀ ló ti ń kọminú lórí àwọn ajagun lórí àwọn sójà lórí àwọn tó ń jagun fólédè tó sùn ẹ̀mí wọn nù ibẹ̀ ló ti ń káàánú wọn kọ́dà èmi kò lè sọ nǹkan kan mọ́.